أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد في العالمين إنك حميد مجيد gbogbo wa ní àpapọ̀ ẹjẹ́ ká sí alhamdulillah alhamdulillah ẹjẹ́ ká sí alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin lana mahshara al-islam an yarana بشرى لنا معشر الإسلام أن لنا بشرى لنا أن الإسلام أن لنا بشرى لنا معشر الإسلام أن لنا بشرى لنا معشر الإسلام أن لنا إن العناية ركنا غير منعدم من العناية بنا خير منعدم ما دعا الله لما دعا الله داعي لطاعته لما دعا الله داعي لطاعته أشرف الرسل كنا أشرف الأمم بأشرف الرسل كنا أشرف الأمم فالأمم الحمد لله ìbùkún ní fún a àwọn tó lọ́wọ́ ṣe ní mùsùlùmí báyìí òsìkí ní kàtí ó yẹ kí ọmọ jẹ́ ìdùnnú wa alaikum salam ọlọ́wọ́ kẹyìn bàbá ọlọ́wọ́ kẹyìn àṣẹ ẹkùn náà ọlọ́wọ́ gba lẹ́sìn ọlọ́wọ́ ọlọ́wọ́ ọpẹ́ ní fọ́lọ́wọ́ alhamdulillah ọba tí ó fi wá ní mùsùlùmí kò fi wá ní kòsìrí واشرع لنا معشر الإسلام أن لنا ọlọ́wọ́ fẹ́ lẹ́sẹ̀ rádà wà ní tóbi ọlọ́wọ́ òsìkí ní kàtà lórí tọ́ka sí tó lè tóun táàmà tóun sí tayọ orí ọlọ́run lórí wa látara ìsìláàmù yìí ìsìláàmù yìí òun ọ̀gá àṣẹ tí ọlọ́run lè fi fún yà láyé tí ọba yẹ kó dọnú ọ̀rọ̀ yẹ ká máa dọnú sí àdúkọ́lọ́dọ̀ rẹ̀ lẹ́tara àánú rẹ̀ lórí wa àrùnrẹ́lá bí gbogbo ìjókòó àlùbáríkà ẹ̀sìn tí à ń wa èyí tí a sáwájú àdìtí ìríkà tó bí oṣù mẹ́rin àbí mélòó kan náà lọ dáadó irú ìjókòó àlùbáríkà báyìí àfẹ́wọ̀nú rọ̀mdán gbogbo àwọn bàbá àlùbáríkà tààjọ jó òun náà lọ́wọ́ tún ní ká tó jọ pàdé lẹ́yìn onílé kan ni ó bùṣírá lànà máa ṣàrọlẹ̀ ìsìláàmì annálànà من العناية ركنا غير منعدم من العناية ركنا غير منعدم ọmọ tó wá bí ìsìláàmù tó fi ṣe wá lọ́sọ̀rọ̀ yìí ọlọ́run ohun tí ń tó ti tí wọ́n tún wá kó mọ́kẹ̀fẹ̀ níjú àtìyàmà ọmọjọ́ sẹ̀rẹ̀ sí àwọn. Mẹ́lálẹ́ iná yàtì, rúkúnà bẹ̀rẹ̀ ìrọ̀mọ́nà àdínì. Mẹ́lálẹ́ iná yàtì, rúkúnà bẹ̀rẹ̀ ìrọ̀mọ́nà àdínì. Ọwọ́ àdínkùn kí a sọ̀rọ̀ fún wa síwájú ẹ̀dá alẹ́gbọ̀n Muhammad. Sallallahu alaihi wa sallam. Àmàlùnáà بين القبول وردها إلا صلاة على النبي محمد الصلاة والتشهد ọlọ́wọ́ àtẹ́wọ́ mọ́sàlá ìsinmi àtẹ́wọ́gbà fún wa àní ọlọ́mbà ní kí a síwájú ẹ̀dá ní Madina àti gbogbo àwọn tàájú tí wọ́n tún pẹ̀lú ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n jọ sí bẹ́ẹ̀sì olórí gbogbo àwọn tí wọ́n tún gbà lọ́wọ́ àwọn sàhábà olórí gbogbo àwọn tí wọ́n gbà lọ́wọ́ wọn títí tí olódọ́ àwọn táwà ti gbà á táà fún ṣe yìí ọlọ́run gbogbo àwọn àlùfáà wa àwọn tó ti bá ìyámà bàbá àtúnṣe kalùwárí àgbẹ̀lẹ̀bájú Muhammad ẹ̀bà ọmọ ọlọ́wà àbẹ̀ ọkún bàbá àti gbogbo àwọn tí wọ́n rí bí wọn àtàwọn tí wọ́n jọ ti tẹ́lẹ̀ sí papọ̀ ó fi dẹ́nu òlúta wà yìí tí wọ́n sọ polongo ẹ̀sìn ọlọ́run káàkiri tí wọ́n fi tọkàntọkà tí wọ́n fi tẹ̀lé bàbá gbogbo wọn náà ni wọ́n tún pàdé láìsí àmọ́ báyìí ọlọ́run àti tó bí orí àti bí ọ́ mọ́sàlá ìbànìkẹ́ gbogbo wọn papọ̀ ọlọ́run bá gbogbo àwọn àlùfáà wa tí wọ́n jọ fi àjọ túká ìjókòó kan ní ìsìn báyìí Dáwà tó fi ń bọ̀ wá sí bíbà yìí ọlọ́mọbẹ̀ àwọn náà tó wà báyìí. Hmm. Tí wọ́n jọ káàkiri, Gbogbo àwọn tẹ́jú òkú ẹ̀sìn mú. gbogbo àwọn wa tí àjọ ń kàlẹ̀ yìí. kan pàtàkì ń bẹ̀. Bẹ̀rẹ̀ látapá ọ̀tún mi, bá mi

ọlọ́run jẹ́gẹ́ láti pẹ́ ọlá àti tó rí ọlọ́run mọ́ wá sí àmírù wa nínú olúwa lálùmọ́ bíbà yìí hmm. ọlọ́run jẹ́gẹ́ láti pẹ́ ọlá àti tó rí ọlọ́run akíbàbà wa ìmọ́mù àgbà gbogbo ilẹ̀ lálùmọ́ ونقول أهلا بالإمام ومرحبا قولا ربان الغيب بعد ونكون أهلا وسهلا مرحبا ونكون أهلا Àkókò tí a ń bí ìjọkùn kátó ronú ọ̀rọ̀ Ọlọ́run, òun ní bàbá wa ìmáàmù wọ̀n lé, ó dá àwọn náà làdọ́ àkàkà. Wọ́n ni wọ́n fi wọlé ọba tí ó gbé ń sí àyè àwọn ànábì ọlọ́run hmm. àyè àwọn ànábì ọlọ́run lẹ́wà yìí iṣẹ́ wọn lẹ̀ ń ṣe ọ̀kan nínú àwọn sàhábà ó sunkún jọ kan ànábì wọn bí lè rẹ̀ pé kí ní pọ̀ lẹ́kún olóhun tó àwọn òun náà ni pé a ń jókòó tí ọ inú wá ń dùn àwọn wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ṣùgbọ́n ẹ̀rù ń bà wá ẹ̀rù ń bà mí ẹkún sì ń pa mí ó ṣe bá sí jókòó tí ọ iná lálàǹfààní àti jókòó tí ọ lálìjẹ́ náà torí pé àwọn òkú papọ̀ ó ọwọ́ papọ̀ àdébí ọlọ́run àwọn fún wa pé gbogbo ẹni tó bá gbàgbọ́ tọkàntọkàn أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقين kọ́bọ̀bà ló jẹ́ mọ́ àjá mẹ́rin náà ní bẹ́ láti jẹ́ náà lọ́nà ìrìnà mẹ́rin náà lọ́nà àjá tó wà mẹ́rin Àkọ́kọ́ àwọn ànábì ọlọ́run. Ẹni bá tí ó ṣiṣẹ́ àwọn ànábì tó sì nífẹ́ lọ́dọ̀dọ́kà, ọmọ ènìyàn wà mọ́hàmàn àṣàbà. Ẹ pẹ̀lẹ́ni tó bá fẹ́ràn. Iṣẹ́ àwọn ànábì ọlọ́run ẹ̀ ṣe yìí. Àbẹ̀lọ́run ló hàn náà ní mọ́tọ̀ náà. ọba tó ti rẹ̀ fáwọn tó ti lo àyè náà lọ sáájú tí wọ́n nígunlẹ̀ ayọ̀ ọlọ́jẹ́ inú nígunlẹ̀ ayọ̀ àmì ọlá àti tó bí ọlọ́run àmì ibi tí mo pa bàbá tí wọ́n ti ṣe lọ tí wọ́n ti dé dúró nínú sẹ́ẹ̀sì ọlọ́jẹ́ lè ní ìtẹ̀síwájú jù bẹ́ẹ̀ lọ àmì ọwá jẹ́ tọwọ́gbà ọlá àti tó bí ọlọ́run mo ti inú mi ti dùn Ibi ìrìn òní pọ̀ máa nígbà àbá àmàmù ti wọlé. Alhamdulillah. Tí wọ́n bá tí àbá àmàmù tàbí mo ní gbogbo àbá àmù ti kí ìrọ̀bá ní àkọ́ òbínú bí ó lọ́dọ̀ mi kódà bí wọ́n fún ẹ̀ẹ̀kan lọ́kọ́ pẹ́lá ní kọ́ máa rúkú ọ̀dọ̀ ọ̀rọ̀ ìlà rẹ̀ náà ni yóò rúkú sí mo fi pìsìláàrí mo fi sàílẹ́ta títí ọlọ́jẹ́ láti pẹ́ àmì ọba tí ó ti ẹ̀yìn náà lè rí iṣẹ́ fún ẹ̀sìn mọ́ padà sọ ìdílé iṣẹ́ ìṣẹ́máwò mo fi àmì wa ìjókòó iná ti kí ọ lórí gbogbo ọ̀nà bí tí wọ́n ti fẹ́ látòjò onú oníye lóyìn bá wá fẹ́ bí ó jò ọmọ lọ́nà èyí tàà ń fẹ́rọ̀ lẹ́yìn ẹ̀ ń fẹ́ ní ọmọ lọ́nà lójú ó jò bá a ṣe ń bọ̀ mi wọ́n wà ọlọ́run tí wá ní ó dùn àrífẹ́ ó sì dùn nígbà tí ó dùn náà ni ó ní ìyípadà dáadáa ní òṣèlú ayé wa torí àná sí àtúnṣáàlà wọ̀nà tí ìnà ọ̀búnlá sàábù wá àti tí ṣe inú sọ́rọ̀ láyé ọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀kọ̀dẹ́ tí ó lè ṣe fílọ́mẹ̀ náà ń ṣe wá àti

sílà wá tí àwa yìí fẹ́ sọ tó jẹ́ tuntun tá àti gbọ́ òṣèlú yìí tá àti gbọ́ òṣèlú tá àti gbọ́ mẹ́ láàjẹ̀ tí ìjà sáṣà sàmà òṣì tuntun kan lábẹ́ sẹ́mọ̀ tá a wà yìí àbẹ̀jọ́ ọ̀bá ní kẹ́kọ̀ọ́ àrùn tí ò ní tàbí àwọn mi tó mú wa tó bá tọ̀lù kùránù lọ fẹ́ ké fún wa ẹgbẹ̀rún kan ọdún àtọgọ́rùn-ún mẹ́rìnlá ó lérè tí wọ́n ti tuntun wo ló ń ṣe fún wa dọ́kítà yìí sì ní ọkà ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kan ọdún ọgọ́rùn-ún mẹ́rin àti mẹ́rìndínlógójì ọdún tó ní ìkẹsì tàbí ìdìrí tuntun wo ló fẹ́ wí ṣùgbọ́n àwọn tí ó jù wá lọ àwọn atúmọ̀ yẹ̀gbàgbọ́ wọn wò jù báyìí lọ gbogbo ọgbà tí wọ́n bá ń pàdé ara wọn

ọkàn tọ́lọ̀ ń fẹ́ nìkọ̀ọ̀kan wa pàtàkì ọmọ ń dùn mú ọkàn máa ṣe kí ni a máa lọ́gùn yàmà yẹ́sàwó alhàbí bí ní ṣe dùgùn lọ́kàn máa dùgùn kí ìlà bàbá wa mọ̀kọ́ sí wàgbà Oúnjẹ lálùpàá àti àbòrò ààrùn. Alhamdulillah rabbil alamin. Amin amin. Ana kúrò Allah bẹ̀rẹ̀ ìmọ̀ràn wa marhaba. Wa ọlá rúbà kìrò bẹ̀rẹ̀ ìbáadà ìmọ̀gbọ̀n adé. Ẹ̀sìn tí wọ́n

àgbàlagbà ló n'uwa láyà hàmsọ̀fẹ́ rẹ̀ tí ò lè kẹ́ ọmọ ẹ̀kẹ́ inú wa àgbàní ọmọ ìkẹ́ ọmọdé ọmọ ìjẹ́gúnmọ́ ọmọdé ni ọmọ sọmọdé ń bí mi ò sí ọmọ lẹ́yìn ẹ bá jẹ́ ọmọ lẹ́yìn mi tòótọ́ àgbà bábá jẹ́gbà yọ ọmọ akẹ́kí ọmọdé bẹ́ẹ̀ náà inú wa láyé tí ọmọ ìwọ àgbà èyí tó ọmọdé gidi ọlọ́dẹ̀bẹ̀ láti pẹ́ àmì èyí tí wọ́n bá lọ ní wípé ìjókòó yìí ìjókòó ẹ̀sìn asàpọ́lé alùkọ̀ránù ni látara wípé àrí ìlùkùlù lẹ́kọ́gbà àmàdógún ẹ̀mí kàmà yẹ́sẹ̀ olùhàdíjù bí irin bó ṣe máa ń lóògùn kí ilẹ̀ wọ́n máa jẹ̀lẹ̀ àwúwá yà rọ̀sùlọ̀lá wọ́n wá bà náàbì lẹ́rẹ̀ bí irin bá dógùn ó ní bá fẹ́ gbọ́n tí ó tún tuntun bẹ́ẹ̀ yẹ bá gbọ́rọ̀ ọ̀dá lágbẹ̀ẹ́ lẹ́sìn tí á ti bọ́ náà bẹ́ẹ̀ni bá wá dógó kí láti gbẹ́rẹ́nù ànábì ní tí ẹ fi gbá ní zikrullah wa tilawatul Qur'an ẹ máa rántí ọlọ́run gbogbo gbà ẹ máa ń kàlù kùránù kùránù òun náà làwọn náà jókòó láti wá pánlé báyìí ọlọ́run ti ti ní wà man yu'azzimu hurumati llah fa huwa khairu lahu inda rabbih gbogbo ẹni bá ti gbọ́ ọ̀tọ́lọ́ nǹkan ó ń bèèrè oore lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn lèyí tá a wá sí yìí gbogbo wa tá ń bèèrè lọ́dọ̀ ọlọ́run wọlé àjókòó àlùbáríkà tá a jó rọ̀ lẹ́yìn mọ́tàlá ìbí àbùkátà ẹ̀sìn kọ̀ọ̀kan wa. mi láti bá ara ara wa sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ látọ̀rí tààrẹ́ wọ́n ni wọ́n sọ̀rọ̀ àbíbẹ̀kọ́ àmìwà ìwọ òbí lórí ọmọ ìwọ ọkọ lórí ìyàwó ìgbà wífún mi mọ́kàngbà ní èmi ọ̀fẹ́ sọ̀rọ̀ ọwọ̀ má ìwọ̀ ìfẹ́ náà sọ́má gbèsè àti níwọ̀ gbogbo ìwọ̀ ìwọ̀ lákàtà ọ̀fẹ́ nìkẹ́ tó fẹ́ nìkejì níwọ̀ rẹ̀ má gbogbo ìwọ̀ lọ́kọ́ mà tó yóò fún ìyàwó mélòó lọ́kọ tí ó fún ìyàwó níwọ̀ rẹ̀ má lónìí kò síbi ìyàwó kẹta lọ tí wọ́n ti ní káfún à gbogbo wọn òun ni ìyàwó mà mélòó nínú ìyàwó lónìí tí ó fún ọkọ níwọ̀n rẹ̀ kò sí tóbi tayọ wípé àwọn bàbá wọ́n ló ní kíni lẹ́kan ẹrù rẹ̀ wọ́ èyí dápẹ́ wọ́lọ́mà wọ́n ló ní kíni lẹ́kan ọdún ẹrù rẹ̀ wọ́n lọ́wọ́ onáwọ́ adáhùn olókè lẹ̀ ń wò ẹ̀bẹ̀ bá wò sàlẹ̀ ní ọyẹ̀kẹ́ ẹ̀mọ̀ pé ọyẹ̀kẹ́ mù wọ́n wọ́ torí sàlẹ̀ ló ti dégé ní ló ti wọ́ wá pẹ̀sì mọ́tò ẹ̀mọ́ sọ ọlọ́tìlẹ̀ ló ti wọ́ báyé bá wà níbi wípé ayé ẹlẹ́tọ̀ ọ̀mẹ̀ tọ́mọ́ là ń ṣe kò sí tó ilé ayé gan tá wà ọ̀fẹ́tọ̀ ọ̀mẹ̀ mọ́. ayé tí wọ́n ti lá omi ibẹ̀ tán tó kò wọ́n o òun làwọn wá gbẹ́bẹ̀ tá náà wé tán. ayé gan ọ̀mẹ̀ tọ́mọ́ láyé mọ́ wà ní zamani. وآله عفى الله عن هذا الزمان وعلي زمان حقوقي لا زمان حقوقي زمان حقوقي لا زمان حقوقي عفى الله عن هذا الزمان عفى الله عن هذا الزمان وعلي Zamanu òkú. Zamanu òkú zamanu, òkú. Zamanu òkú lábàmánà òkú. Zamanu ẹlẹ́tọ̀ ọ̀nà tó máa là ń gbé. Abàlọ́rù, a ní ààzà zamani wà á ní. Kọ́lọ̀ wọ́n là wá mú zamani táwọn wà yìí. Zamanu الرسول لا زمان الرسول زمان الرسول لا زمان الرسول زمان ìsinmi àti ẹbára wọ́n bẹ̀ زمان عقوق زمان ni kí ọmọ fẹ́ bàbá yìí Bàbá ni kọ́kọ́ kọ́mọ́mẹ̀ tó sàmọ́ọ̀nì tíyàwó ọmọ sọ́kọ́sọ́kọ́ ọ̀hún kọ́mọ̀ sẹ́fún òun làwọ́ wà. àbálọ́ọ̀rù àni àdà sàmánì wà á lè sàmánù òfin lásàmánà ṣọkùnrin sàmánù òfin lásàmánà ṣọkùnrin. òfin tó ìbàlẹ̀lẹ́rù wọ́n ti wọ́n ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run gẹ́gẹ́ fún rẹ̀ tó yẹ ká mà fún ọlọ́run àmọ́ fún hmm. ẹni tí ọmọ ẹ̀tọ́ ọlọ́run lẹ́wọ́ ń bèèrè ẹ̀tọ́ ẹ̀dẹ́ ẹgbẹ́ ìnáwẹ́ ẹni tí òǹkan ọmọ ẹlẹ́dẹ́ tọ́ta kò fún lẹ́tọ́ ẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ẹ̀tọ́ oníyàwó orí ọ̀sọ́júṣe ọkùnrin kẹrẹ̀ fọ́lọ̀ ìyàwó tó onínú lẹ́jọ́ òfin kò kírun kò múùfù ẹ kò túmọ̀ sí kẹ̀kẹ́ lọ́dọ̀ ẹ ọwọ́ alọ́jáde lé kọ̀dágbére sókè ọba rẹ̀ ń gbòójì sódúpẹ́ lọ́dọ̀ ọbẹ̀ ọbẹ̀ ìtọ́sájí tó sọ́dọ̀ aláàyè lẹ́yìn tó ti wà lókù sọ́rọ́ tí ọba tí ń tèjẹ́ ẹ̀mú tí ń ṣe lílẹ́ lílò fún sọ́rọ́ tí ọba tó ṣẹ́kù tí ó pa tọ́pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ jẹ́gbẹ́ tí wọ́n ti lọ. Irú ìyàwó bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ó kọ́mẹ̀ lórí. Kọ̀mẹ̀ tó ọlọ́run. Láti jó ọ̀pọ̀lọpọ̀ wá ti ń fẹ́ ìyàwó ní ti ń fẹ́ mọ́mẹ̀tọ́. Torí mọ́mẹ̀ tí wọn náà ń gbà fẹ́ òòrùn tọlọ́mọ. Àwọn ọ̀rọ̀ tó kọ yìí. Mélòó nu wa lóòrùn tọlọ́mọ ìyàwó ọwọ́ adélé wa tán ààrẹ tí ẹ̀kọ́ ẹgbẹ́ tó sì fún alẹ́kọ̀ọ́ sàmà nùrùkùnlá sàmà nùrùkùnlá sàmà nùrùkùnlá Nígbà ọ̀fẹ́ lọ́kọ̀ ọ̀pọ̀ àbọ́lọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀. Tó wọ́wọ́ ọlọ́run mọ́kọ̀ tó ọ̀fẹ́ la, ẹgbẹ́ ló gbé tí wọ́n gbọ́kọ̀ wá.

ó ní ìdá àtàkùn mọ́tàrù sọ́ọ́nà dínàwó wà fọ́nkọ̀wó pàtàkì méjì sáré yìí ni a máa ń ṣe ìṣirò ẹ̀tọ́ tọlọ́nu ó ní gbogbo ọgbà tẹ́lì kọ́bá wá bá yín mọ́tàrù ni ẹ wò lára ẹ̀ tọ́bọ́lọ́wọ́ máa yín kọ́mẹ̀ ẹ̀tọ́ ọmọ yín gẹ́gẹ́ bí ìyàwó fún tí méjì bá ti pẹ́lá rẹ̀ kí lànà ìyàwó bí ìrànwó ẹ̀tọ́ ọlọ́run àkọ́kọ́ gbogbo wa ló ní àwọ̀ ẹ̀tọ́ ọlọ́run mọ́ àdọ́bí ní ẹwẹ̀ sí ẹ̀ nígbà tí ń sọ àtàrí nígbà sọ̀rọ̀ táwọn tẹ̀sí ní ọ̀fẹ́ náà táwọn tẹ̀sí ní ìsìlámù lọ ọba ń sọ ìdí mi sọ fún àdí pé gbogbo wọn máa jẹ́ mùsùlùmí ní àní sílọ̀ bákan náà kèsè bákan náà láti sílọ̀ àwọn gbọ́dọ̀ torí pé lámọ̀ríwá mùsùlùmí ní látàgbé máa búyàwó lọ ayẹ̀rú sínú ẹ̀wù irú ẹ̀sìn kìí sì bí jẹ́ mùsùlùmí lé lórí oníwọ̀n rẹ̀ sì ní kálukú wá ń sì lónìí tá à ń jẹ́ mùsùlùmí lé lórí tí ò sì jọra wọn àbílẹ̀ ìkọ́ni lọ́wọ́ Àdábí ní ẹwọ bí ìrànwú. Ẹwẹ̀ tí ẹ̀ bóòlẹ̀ sí ẹgbẹ́ rí. Ẹ̀tọ́ mi ẹ kọ́kọ́ wò tó jẹ́ tọ́lọ́run pẹ́ tó retí wípé yọ́ mẹ̀sọ̀ ọmọ yìí fún níyàwó. Bẹ́ẹ̀ bá wù ní tán wà fún kọ̀. Ẹgbẹ́ ìwé ẹgbẹ́ ìwé ìwé. Torí pé méjèèjì kankan náà ẹ̀sìn ni wà ìwà ní ẹ̀sìn láti pé méjì náà làbẹ́bí kọ́kọ̀ dínàwó wà wọ́n kọ́ ọ́. bẹ́ẹ̀ yẹn bá lóhùn ní dínù yóò ní kúlùkù ọlọ́wọ́ àgbà nínú ẹ̀. kò sí dọ́lọ́wọ́ bẹ̀ sí ẹni tí ò ní wà kò sí dọ́lọ́wọ́ èdè kò sí dọ́lọ́wọ́ èdè. bọ́bá ṣe múra sẹ́sìn ẹ̀wọ̀n wẹ́ẹ̀wò kẹ̀sọ́ fún ìyàwó. omi yóò fi lè mẹ̀sọ́ ọmọ yín fún lómi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òsì yẹn mọ́. àwọn onírọ̀rọ̀ àwòrán ní kálùkù ní ilé ìkí ara wọn. yẹn máa wò bá ilẹ̀ ìrẹ́lẹ́ àdúgbò wọ́n bá pẹ́ ìdàkan ló so kọ́lọ̀ mi. lẹ́wọ̀n àmọ́ wé èèyàn ti dé. àbámọ́rò láti sábàdà zamani wà ní. zamani wà ní. زمان حقوقي وزمان حقوقي ẹ̀tọ́ ọlọ́run subhanahu wa ta'ala òun ni láì fi wájà sí àwọn olú ẹni sáàfù ìyàwó kápẹ́ máa béèrè ẹ̀tọ́ ìyàwó lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀yàn bá lẹ́sìn tí ò bá bẹ́ẹ̀ tó ẹ̀bá sí níwà bíyàwó bá bẹ́ẹ̀rẹ̀ owó lọ́wọ́ ẹ̀ ara òjìrí ló dojúkọ tó ti mọ owó gbogbo ọ̀la tó tó wa ọba fúnyàwó lówó olóòkọ̀ tó ti òun ló ti pẹ̀lú tí ọlọ́pàá ọlọ́pàá ilẹ̀ àtàjú ọ̀rọ̀ tó wálé àti ìbáadà ni nígbà wọ́n bá kan kátọ́jú lé lẹ́mọ̀ pé síkùrù zero àwọn òbí lọ́rọ̀ púpọ̀ mọ́sù òun àti dúrọ́sù dúrọ́sù yẹn sí ọ̀pọ̀ àárọ̀ mọ́ òun láìláàjẹ́ ẹjọ́ bí ìjà bó ti bọ́ bí ọba bọ́ sí ẹ̀ bọ́bá tó ti báyìí yọ sọ wájú ẹ̀yìn ọjọ́ máa wọ́n ra ìjọ òmùdó ọ̀sìn bí ní máa wọ́n ni ìwọ ìyàwó náà kọ́ ìwọ náà lẹ́jọ́ wà ń lé Òwà àkọ́kọ́ iná ti ní, wò ojú méjì lọ́dún lé. Bí ó lọ léwẹ̀, yóò mú pẹ̀lú lọ. Kò lẹ́jù gbànú lẹ̀, ẹ̀rọ máa bà pé bọ́wọ́ tó dé. Àbú ó di lọ. Àdánwò ta Zàmá lè òkun kè, lázàmá náà حقوقي يا زمان حقوقي ẹ̀tọ́ ọlọ́run láàmọ́ ọlọ́run òun náà ni àwọn náà fi rẹ́tọ̀ ara wa láàbí fúnra wa bẹ́ẹ̀ bá dẹ́tọ̀ ọlọ́mọ̀ àwọn náà dẹ́tọ̀ ara wa á dàmọ̀ fúnra wa gbogbo wa lánàá àwọn táwọn òta fi ń fẹ́ra wa àwọn méjèèjì dára nìbí ni bí wà bá sọnù ẹ̀sìn ti sọnù mẹ́yàn lọ mo fi òkú ẹ̀sìn ń òkú ẹ̀sìn mélòó ni márùn-ún bí márùn-ún yìí ṣe rí yìí bí wọn ò sí lọ́wọ́ èèyàn ọlọ́run ò tí ọmọ tí yàwó ń jẹ ìwà lọ́nù gẹ́gẹ́gbẹ́gẹ́ sí òun gẹ́gẹ́ kò níwà mẹ́sìn ẹ̀mí òtítọ́ kan pẹ̀lú jẹ ìyàwó ọ̀jẹ́ bí wàá bá ti sọnù mọ́yìn lọ náà sọnù bẹ́ẹ̀ yẹn nígbàgbọ́ tí ò níwà ọlọ́wọ́ lè ẹ̀ hmm. mo fi búra ó gbàgbọ́ wọ́lọ́hì láyómi oṣù lẹ́ẹ̀kẹ́ ọlọ́lọ́mọ ẹbúra kẹ ìgbàgbọ́ ohun lẹ́ẹ̀kẹta àwọn àwọn pé kí ló tẹ́ tó fi kọ́kọ́ ìgbàgbọ́ lọ́wọ́ ẹ̀ àbí ń tapọ̀ sókúta àbófinrin gúnlẹ̀ ní rẹ̀ tí ń borí tẹ́lẹ̀ fún bí ẹ̀ kí ló fi yọ̀yàn fún òun gbàgbọ́ wíwà ó ní gbogbo ẹni táládùúgbò orí ò lè fàyà balẹ̀ títí ọwọ́ ẹ̀ kí ó tó lùgbàgbọ́ kí ó tó lùgbàgbọ́ gbogbo kálukú náà lẹ́tọ́ ọmọ fúnra wọn nílẹ̀ àjọkọ̀ yìí ẹlòmíín ó burú nínú obìnrin pàápàá tí wọ́n bá ti ẹ̀sẹ̀ rẹ̀ fún lọ́rọ̀ mú tí wọ́n ti ọpẹ́ méjì nílé àdánwò obìnrin kéjì ò lè fọ́ mẹ́ẹ̀ẹ́lẹ̀ fún kọ́kọ́ mú lóde ẹ̀kàbá ní ó ẹbí ọ̀pọ̀ ọmọ òkúnyà rò lóde fẹ́ a ti fi jọ yẹnu mọ́tásí ìyàwó náà yàmùyá mọ́ mi jẹ́ àrùn fún tọ́wà yìí alájọ bí ẹ̀ ní ọ̀pọ̀ tó ọwọ́ rẹ̀

ẹni sọ́lá dúpọ̀ orí olè fàyàbálẹ̀ títí ọwọ́ ìgbàgbọ́ wọ́n lọ́kọ́ nìyẹn alẹ́lọ́sàrẹ̀ alẹ́lọ́sàrẹ̀ ẹ̀ka o. Àfáńlọ́wò ánà Àrùsàmánà àwọn tàbáwà mọ́rùn-ún pẹ̀lú lálùmọ́. Ẹ káàbọ̀. Àhàmìlà yóò tàbá pàdé lálùmọ́ ìdá. Àmàlélà. Ọlọ́run ní jọba jẹ́ ọba ìmọ̀. Àmì. Bọ́lọ̀ máa ń sọ̀rọ̀ Mùsùlùmí báyìí tí ó fi ń ṣe ogun lálùmọ́ yìí. Ó ń júwe ọjọ́ ọ̀la tọ́jà fún Islam. Dájọ́ mọ̀ pé kankan náà lọ́jọ́ tó wá papọ̀. Láàmù lọ́jọ́ tó wá pọ̀ kan táàrí á máa jẹ́ kò sí ìtọ́nà wọn lò láti kìí àwọn mẹ́rin. Àwọn alákọ̀ọ́lá wọn fẹ́ ìgbèrè bá fẹ́ iṣẹ́ dáwà, ìsìláwù kìí nì, ìgbàmọ́rù kìí nì, tẹ̀lé pọ́ ọlọ́run òní lò. Ọjọ́ tayé dáadáa. Ọjọ́ tó lọ́gbọ̀ ọjọ́ tó kan tó Ọgbà ẹ̀yọ̀kan dánà wájú ọlọ́run Islam, iná hábi ọmọtò fún ọmọtàn wáhìdá. Kílá àwọn ọgbọ́dù àjọsí àwá sí? Kílá láwọn ìdíra àwá sọ́kàn lọ́nà ìdájí? Ara àmánà òkú kí náà. Sàmánà òkú tó sàmánà ṣọ̀rọ̀ ìgbàgbọ́ tí ò níwà òtítọ́ lọ́wọ́ òbìtò bàbá kò ní ìgbàgbọ́ tí ló kùn ní orígun Islam ó kùn ọlọ́wọ́ ní tí ó fi ìwọ ẹni tí wà rí ọ̀dá òtítí sọ pàtàkì wà ní òfin kú nígbà bàbá fẹ́ fọmọ ẹni fún ọlọ́run sọ nù búrọ̀ kan ọlọ́run nílẹ̀ ànábì sọ fún ọmọ akiri sọlá pé kí wọ́n máa kírun iná sọlá kà tàbí ha adẹ́dẹ́kọ̀ àṣà ìwọ̀n ولذكر الله أكبر والله يعلم ما تصنعون Ọlọ́run ní kọ́ wọ́n máa fi òun. Ìrún táwọn ọlọ́wọ́ ọgbà lọ́wọ́ wọn, wà Gbogbo ọ̀dà rí, ọlọ́run tó wọ́n gbà. òun tá ń kí ta tó tí ọ̀dà, ọlọ́run ní tó ìyọ́mù bàbá oníhun tó jákulẹ̀ látara ìwà èwo ni kẹta zaka ọlọ́wọ́ òní tí ó fi sàkẹ́ ẹni tí ò níwà òsì tí ó fi dé lọ́wọ́ ní fún mi ní àmúwárí ní mú sọ́dà ọ̀. Ìyá lẹ́bí mú ní owó wọn, kọ́ máa jẹ́ kàkà, kọ́ jẹ́ sàrá, kọ́ jẹ́ sàdákà, tuntun nírò ó. Ọ̀rọ̀ àmúfásùn mẹ́wàá kàlẹ̀ yóò kó wọ́n ní. Àrùn Èdè méjì za bá rẹ́ tún ápè kẹ̀kẹ́rẹ́ tuntun nírò ó, wọ́n tún zà kí. Tẹ̀sí hírù àti tẹ́síyà àbọ̀mọ́lẹ̀ méjèèjì ọkọ̀ àwọn àbára mọ̀ máa dúró. Àbọ̀mọ́ méjèèjì ṣùgbọ́n bá wá tóbi kọjá ìtì náà. Ìtọ́lọ̀ fẹ́ bàbá yé pọ̀ débi kọ́ máa ṣàtúnṣọ túnṣọ. Ìtì náà kò káwá máa fèdè ṣeré. Àwọn ológa náà máa fèdè ṣeré. Àwọn alògàwù yóò lè yẹ̀lẹ̀ àbúrò lè ìbá. Àwọn lè máa mẹ́lẹ̀ wọn máa fi ṣeré. Ṣùgbọ́n tí ó sọ̀rọ̀ ẹ̀sìn àlùfọ̀kọ̀ láyé àbúrò lè ìbá. Àwọn ìfèdè ṣeré ìgbé bá ń lọ ní wọ́n lọ tààrà tutọ̀ hírò ó wọ́n ti sàkí ìrùmọ̀bíyà wọ́n lọ ń sọ yìí àṣẹ́sàtì hírù nílẹ̀ àtà wọ́n máa bí òun ni sàkí hírù bọ́ ọba yóò sàká abẹ́ fi pọ́ ẹ̀sẹ̀ rẹ̀ tóòsẹ̀ wàtẹ́síyà nílẹ̀ àkàláàfì àwọ̀bíyà hmm ẹni tí ò níwà sọ́dá kò sí tọ́lọ̀ wọn kò sàbẹ̀. Bọ́lá lóbi náà sọ pé bàṣà ṣẹ́tùkà fi wọ́dì àkíká sọ́dà kan. Bàṣà ṣẹ́tùkà fi wọ́dì àkíká sọ́dà kan. Wọ́n máa yá àrí ọyọ tí ó kó o túbú ká sí, kó o ti dáadáa tó wùwà sọ́dá ojú pàdé ẹ̀, àdébì náà gan ni bàkà.

àsìkò tí tọ́lọ́ fẹ́ fi sàkẹ́ tí ò níwà òní díẹ̀ sí ẹlẹ́kẹ́ sọ̀rọ̀ àwẹ̀ bá a bá tún wọ àwẹ̀ kò sí tọ́lọ́ wọ́n fi àwẹ̀ ẹni tí ò níwà kò sí tọ́lọ́ wọ́n fi ànábì ní lọ́la mi yẹ́ da àkáwùlà zu wà ní àmàlà bíi فليس لله حاجة في أن يدفع طعامه وشرابه ẹni tó

ọlọ́ni sọ fún ẹgbẹ́ alhajjú aṣòro máa ní mọ́tò a ti tẹ́fẹ́ lọ olóòtú táà máa lọ wọ́n máa ń sọ̀rọ̀ ọlọ́ni gbogbo wọn tó ọba fẹ́ lọ ájú sẹ́ni ọlọ́wọ́ ọgbà lẹ́tígbọ́ láàbùsúkọ̀ èyí ẹ̀rù wa kò tí ọlọ́wọ́ ọgbà jẹ́ àgbọ́dọ̀ ọ̀làrọ̀ pátá. Lọ́rọ̀ pátá, èyí ń wè é rí, ìwà rúrù, ìwà àbàjẹ́, ọlọ́run lọ gbà jẹ, ọlọ́run lọ fi ń sọ bí wà sí pàtàkì tó ọlọ́run wà láàdì dáadáa. Ìyàn ń jà ló kéré jù bẹ́ẹ̀ àwọn ọjọ́ ọ̀mọ́ ká tó gbéyàwó ká tó máa béèrè ẹ̀tọ́ ara wa. àwọn tí wọ́n máa ìṣẹ̀lẹ̀ ayé wọ́n dà tí wọ́n fọ́ lọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ wọ́n tó gbéyàwó wọ́n máa fi ìtàn àbá àwọn àgbà bàbá tó bí bàbá tó bí ìmọ̀mù Abu Hanifa kọ́lọ̀ kọ́lọ̀ ni tẹ́ mọ́ bá fi ṣàpèjúwe níjọ bàbá wọn ẹ̀yà tó bí ìmọ̀mù ọlọ́run lọ́kọ́ mà kó tó fẹ́ yà yẹn mélòó nu wa lónìí lọ́mọ wọ ọlọ́run ọ̀nà afẹ́yàwó ọlọ́dún ẹ̀ kọ̀jẹ́ mọ́tọ́ ọlọ́run Ada yasa. Ọlọ́ọ̀kẹ́. Ẹ̀mẹ́jì. Ọlọ́ọ̀kẹ́. Ìbẹ̀rẹ̀ náà ti àbàbá yẹn sọ fún. Ọlọ́ọ̀kẹ́. Mo ti gbọ́. Yọ mọ. Màmá lọ ọkọ̀ọ̀kẹ́ lábàmánà ọkọ̀ọ̀kẹ́ lábàmánà ọkọ̀ọ̀kẹ́ lábàmánà ọkọ̀ọ̀kẹ́. Àbọ̀rọ̀ òun wíwọ ẹ̀. Àwọn máa retí ìwọ̀n ti abọ́dọ̀ ìjà olóhùn. Àbùkí Bàbá yìí bashir torí tí ń bá ti rántí ìmáàmù àgbà nípa ìrìnà ìmáàmù fún bashir ó mọ̀ ìgbé bàbá rẹ̀ bashir ńlá ń sọ pé níjọ́ bàbá yìí tí yóò fẹ́ ya ìmáàmù àgbà nípa ọlọ́nu ọgbọ̀n kò ní àwọn tí wọ́n wọ ọlọ́run fún un mẹ́lòó ló wọ ọlọ́run fún un ẹbá kan ẹbá kan nípa gbọ́ ọlọ́run yá kiri ìyàwó tó ọgbẹ́ kan tó oníkọ́mọ̀ rẹ̀ ẹgbẹ́ àpapọ̀ ọlọ́run yàtọ̀dọ̀ ẹ̀ a máa ṣe kọ́ ọgbẹ́ nípa máa ń ṣẹfẹ́ ẹ ìgbókọ́ ti borí bẹ́ẹ̀ ẹlòmíì fi ṣe ọdúndé táàmù kan ẹ̀ẹ́dọ́gbọ́ ìyàwó káàmù tó jíìsì gbé 500 tókè sílẹ̀ ọ̀rọ̀ jíìsì ju 2000 alókù tẹlifíṣàn 4000 alókù ọ̀rọ̀ àwọn agbóló ọ̀dá kan èkúnlé Báyọ̀ bẹ̀rẹ̀ sẹ́kùn ní 1000 lágbẹ̀rẹ̀ sáàmà sí ogun owó sáàmà ló ti tó dá ọgbọ́ ẹ̀ẹ́sẹ́ntà ọmọ ẹgbọ́ndẹ̀ ọba kò lẹ́ta obìnrin bìbì sí wọ́n náà bá ṣe fókùn bí kan yẹta bá délé wọn lálágbẹ́dá ọlá délé wọn gbogbo owó sáàmù lọ́nà sí lọ́sùn jù bá lọ ọba mi tẹlifíṣà sí mo ní iná tí ó bí mo tẹlifíṣà tí wọ́n sanwó mo rẹ̀ bá ẹ̀jẹ̀ wọn náà ìlẹ́gà iná tọ́lọ ọ̀tá yẹ́ lẹ́gbẹ̀ẹ́ ilé olé nínú fi wọ tẹlifíṣà ìlò fi wọlé ẹ̀ pé ìjọpọ̀ ẹ̀ lẹ́nu ní ìjẹ́lẹ́ ìyàwó ìlú ládùúgbò ní ìjọ kan wọ́n múná lọ wọ́n múná dé nìkan bá bọ́ tàbí bá ń pè ọmọbìnrin kọ́kọ́ máa bọ̀ wọ́n ti múná tí kan náà bá wà ń lọ́sẹ̀ gbogbo àpariwo pé ẹgbà máa rẹ̀ sámọ̀ ọmọ rẹ̀ ti múlẹ̀ dé èsì jẹ́ ìkan ọ̀nà tó pọ̀lọpọ̀ gbà fẹ́yàwó nu bàbá náà kú kí màmá tó kò ókè lábàmánà bàmá ní jẹ́ ń jẹ́ ń kíkàlùkù ń jí ọmọ ọlọ́mọ ẹgbẹ́ tí ń sọ níyàwó ọmọ tó ọfẹ́ tó tí ń bá dùn lẹ́yìn ní bàbẹ́ olè ní ti gbé tó lọ́dọ̀ àwọn òbí tó bí pé ẹyọ̀ ń da ọmọ ìfún mi ìmọ̀ ọdún sáyà ọba jẹ́ débi bá wọn ẹni tí ìyá lọ́wọ́ yẹn ẹlòmí orí bẹ́ẹ̀dì tẹ́ ti sún wọn mẹ́ tẹ́ ti fún lóyún mẹ́tì fọ́mẹ̀ náà lóyún tó mọ̀ wíjù Bẹ́ẹ̀ni tó pẹ́ ti lóyún, ìbẹ̀ náà rẹ̀ ti wá pé ọmọ ẹ̀ náà mọ́lẹ̀. Jẹ́ ti mọ́ lóyún. Bàbá, àbá lọ́rùn, àní àárà zàmánì wà á ìlọ́wọ́ àkọ́kọ́ ẹ̀sọ́ mẹ́wàá nígbà tí kà á sí lọ nàpa. Táàmù, bàbá ìmọ̀. Ìjú àmà láàmù, èyí bá àṣẹ nígbà wà láàmù, ẹ̀sọ́ ọlọ́run táàmù ní gbogbo ọjọ́ sì mú wọ́n pátá tó dá òun náà ló ti déédéé ìwà tó dá lára mi. Gbogbo ọjọ́ sì mú wọ́n pátá tó ti déédéé ìwà tó dá lára mi. Wọ́n wùbà tí ìlú ọba ti mẹ̀tọ́ ọlọ́run fọ́lọ́run ìyókù ló nira ó ní bàbá ìmọ̀ọ́mọ̀ àbọ̀ àníkàmà tó fi rí ìyàwó àlùbáríkà bẹ́ẹ̀ tó fi bímọ àlùbáríkà. ọlọ́nu ọgbọ́ oko ní lórí mẹ́tírìbì ó lè abá nìkan ọmọ ń lọ ẹ̀mọ ìjà méjèèjì náà pọ̀ àti tọ́mọ torí àsìkò ọ ń lọ èdíje Àwọn arí èso ojú kan tó bọ́ọ̀lẹ̀. Bàbá yìí wá wò Èso ojú tó wà lẹ̀ yìí. Ebi ń parí. Tí sí mú jẹ, bàbá bá mú. Ibi tí tí ń jẹ́ lọ, ọjẹ́ níláàjì. Ìbẹ̀rù ọlọ́run. ti wọ̀ ọlọ́run. Èso ojú tí mo ń jẹ yìí, ẹ̀mọ̀ wọ́ èso lásán ní ń jẹ́ o. nígbà mẹ́ẹ̀tẹ̀ yìí ti fi ọmọ ọdá tí ń fi ọlọ́mọ mọ́lẹ́ sáré ti wọ ọlọ́mọ pé ọmọ tí mo tí mo lọ́dọ̀ pé ọmọ ọlọ́ tàbí fẹ́ sí ọ mọ̀ pa àjọ máa ti pọ̀ tàbí wa wọ bẹ̀rẹ̀ òun èso yìí tó jẹ́ nílàjì ìbẹ̀rù ọlọ́run ká èso tí mo ń jẹ tí ìgbàgbọ́ ọ̀dá lọ́dọ̀ ẹni tó ní èso àwọn tí ó mẹ̀tọ́ ọlọ́run ọba kéré pariwo pé ìkẹ́fẹ́ ń mọ́ ń jẹ èso nínú oko olóko láìgbàyọ̀dá ẹ̀yí èso fi kẹ́lu kí ń ṣe yìí ó náà sí ìkẹta tó tẹ̀ ojú pé èso tí mo mú lọ́yìí èmi mo jẹ́ nílà jù á ó sì ní kí á lọ bẹ̀rẹ̀ omi inú ọkọ̀ yìí mo ti mú á mi wá ní kíní ebi lẹ́ lẹ́ẹ̀dá ti mú oníbẹ̀rẹ̀ ni oṣù gbọ́n gbà yọ̀ǹda tí àpẹnu ṣẹ̀rí àjẹ́ bí èèyàn bá rẹ̀ tó lẹ̀ lẹ̀ tó mú tó mú tó jẹ́ nínú ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé mi lọ bá tó fi ọmọ ẹyọ kan tó jẹ́ tó sì ń gbẹ́yẹ rẹ̀ lọ yóò tún dìsáàbò pé tẹ́bí bá tún yá àtòrò jẹ ìgbà ọlọ́kọjá àlànà ìṣẹ̀lẹ̀ tí ọba jẹ́ nìkan lọ kọ́rọ̀ lọ́lọ́ àgbẹ̀ tí kò wà mọ́ ní túnra léèrà bá dín kọ́là ìtumà wà mọ́ ní túnra fún yín má sọ̀ fún léèrà mú tàjá lè fi lè ìdí mi ní mò mí. bàbá mi bá ti rẹ̀ ọ́bí ọkọ̀ yìí wọ́n wá ó. wọ́n gbà pé kò sí kẹ́kẹ́ tí ọba jẹ́ nìkan lọ́nìí yẹ tóbi lọ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wárá òun máa ń yàtọ̀ sí wárá ìdánù mi ọkà tó wípé kò sí kankan tẹ́ ẹ bá bá oníwárá òjò lágbára pàdé yọ̀ọ̀nà sùkúndì ìsáwọ̀ ń wípé eléyìí òjò kankan yóò dùn tó bẹ̀ẹ̀ tẹ̀fọ́ ẹ̀ láwọn tí wọ́n rà wọ́n lágbára Àtàkẹ́ òṣèwọ́nù kò káfà Bàbá ìmọ́mà fún ànífà, ó mú fẹ́ mẹ́lú olóko, ó sì lẹ́mì kí olóko. Ṣùgbọ́n gbá fẹ́ fẹ́ ní ọmọ ìjọ́ ni, ẹ̀tẹ̀lómi, torí àsìkò. Ọ̀tẹ̀ bàbá ìmọ́mà fún ànífà tẹ̀lé, nígbà àdọ́bẹ̀ tó lóko ó sì lójúwé rẹ̀ pé ẹni yìí òun ni mo mú wá owó òun fẹ́ wá gbàyọ̀ǹda lórí àjẹ́kù èso fi tọ́ṣẹ bàbá ti ní ọgbẹ́ gbàyọ̀ǹda bó olóhùn ọ̀gbàyọ̀ǹda tó ń fi jẹ́ ó sì jẹ́ délàjì ọwá ní ẹ̀yọ̀ǹda fún ah, bàbá tó lóko ní ayọ̀ǹda fún ọ̀tùgbọ́n olùmọ́jẹ̀mú ni tó ọba fẹ́ ká pé agbó onílẹ̀ ìdìtọ́ jẹ́ mọ́jẹ̀mú ni Thank you. كالصحابة جسود وزرار القوم هم لهم في الناس أمثال القوم هم لهم في الناس أمثال القوم هم لهم في الناس أمثال Mọ́jẹ̀mú ah, wọn wá ní, ó ní mọ́jẹ̀mú káàkùn ọ ni pé, tábà yọ̀ǹdè ń tọ́ jẹ́nú èso okun wa fún ọ, mọ́ lọ́mọbìnrin kan. Èsì pọ̀. Bọ́ ọba ti gbà kọ́ ọ̀pẹ̀, ó ti parí. Èso tó ọjẹ́ gbogbo àwọn ọmọ máa gbọ́ nípa ọgbà èyí ń dà àwọn owó lọ apàdé ìlú tí ìyàwó tẹ́lẹ̀ ọba tí wọ́n fún níyàwó ó ti dà bàbá ti nípa o kó o tó kára rẹ̀ ó tó kúná kó o tó pọ́ fẹ́yàwó bọ́rùn ìyàwó ti pọ̀ Bàbá ní jẹ́ gbọ́. Ó ní sọ ọlọ́bìnrin tí mo Túbọ̀ ìyàwó tí ó mọ́ níyàtọ̀ máa. Èyí ó, oríyàwó tí mọ́ fẹ́ fún ìyà bùkìmá. Yáyá, ayáyá tí lè sọ̀rọ̀ yéèyàn, ó ní ó. Ó ní ó, kọ́ tó pé ó fẹ́ yàwó, wà ilẹ̀ ibi ọba jókòó sí ibẹ̀ ló tà sí ibẹ̀ ló sùn sí àrọ̀ ni kò lẹ́nu ó ọkọ̀ ọdún gbọ́ wà níyà kùbù ha

إن لله وإن إليه راجعون إن لله وإنا إليه راجعون Bàbá ah, tí ní kílẹ̀ wí, kílẹ̀ wí onímọ̀ ah, ní láyé ìdára ìdára oní ní màtàlẹ̀ kò Olókìdá, olùtọ́ bá jẹ́ pé kẹ́ẹ̀fì irú ọmọbìnrin yìí fún mi, lẹ́ẹ̀fì dárí àjẹ́kù èso tí wọ́n jẹ́ jìnní, tí ìdí ní ìjẹlẹ́sẹ̀ iwájú ọlọ́ọ̀kan lórí láti ìgbàlẹ̀ bọ́bá fọ́ lójú tó bí létí ilé ayé lọ́mọ bí ìgbà kú sáájú ẹ̀ tí owó kú sáájú rí hmm. tí bọ́bá ti kú sáájú ẹ̀ kò sí ìrànlọ́pọ̀ wọ́n lọ́bá ti kú sáájú rí àṣẹ̀parí ṣùgbọ́n bá bá dárí èso tí wọ́n jẹ́ sí ní láyíláyí nínú ìdí ẹ̀wọ́ ẹ̀kọ́ náà ìyá sí olópin àdéhùn ohun tó bìnrin òun lópin jọ́kan ẹ̀wọ̀ àwọn tẹ́rún tó sọ̀wọ́ lọ́pọ̀ ayé àti abẹ́lé sí mi. Àìnàmọ́sámá ìmẹ̀sílẹ̀ ìlàbàmí. Bàbá sàmá. Ayé àti àbí mísìlì ní. Ayé àti àbí mísìlì ní. Ìgbà sàmá àbí mísìlì ní lọ́bà. Ìnà sàmá ní mísìlì ìlàbàmí àti àwọn ọ̀sọ́lùwà. Bàbá sàmà nà àárín àfihàbí mẹ́sílẹ̀ Inna samana lè mẹ́sílẹ̀ ìlàbàfẹ́ lọ. Ìgbà yóò lè mú wọn wá mọ́. Sọ̀rọ̀ kó lè mú wọn wá. Ayé táwọn ṣe lónìí, ayé orí ẹsẹ̀ òmùgọ̀, òmù, n'iji ọ̀rọ̀ ọlọ́gbọ́n fẹ́ bí àkálẹ̀. ayé ká mọ̀ fi àgbà alágbọ̀n bí omi olómi ká tó wá bí ọmọ ọlọ́mọ lórí Bàbá Ìmáàmù Abu Hanifa, ó ní tó bá jẹ́ pé irú kò sọ́mọ̀ yìí wà rí, tí ó fi mórí mọ́ kúrò níbi ìjìyà pé mo jẹ èso eléso, mo yọ́rù sí láti fi sọ sí aya. Àwọn tí wọ́n ń sọ ìwọ ọlọ́ọ̀ni yẹn, ọ̀dọ́ wọn láti lè rí ìwọ ọmọnìyàn, ẹni tí ò sí èsì wọ ọlọ́run, kò lè mọ ìwọ ọmọnìyàn. ọlọ́wọ́ ọ̀fẹ́ bàbá yìí ní máa bọ̀ jẹ́ wá fún ìyàwó rẹ̀ mọ́ ọlọ́dà ó ní máa lọ ní yàrá tó wù lọ́ọ̀kan yẹn ibẹ̀ ìyàwó tí mo fẹ́ fọ́ wà lọ bàbá ìmọ̀ àmà fún àlífà débẹ̀ ọkànlẹ̀kùn àsàlámù àlékùn Bàbá wa ní wàá wò pé àbẹ́yà pé méjì ní ilé. Ṣọ̀gbẹ́ yẹn lè pé méjì. Ọjọ́ pọ́tọ̀ lẹ́nu tí ọ́n dáhùn. Kò sí ìdíjà. Ọba sílẹ̀kùn. Ilẹ̀kùn tí ó sì obìnrin kan tó lọ́bá nulé. Ìmọ́lẹ̀ wa rẹ̀ gan ọ́tọ̀ káàkiri gbogbo nulé. Ìmọ́mà bọ́ ànífà, ọ fẹ́ fẹ́ ìdà, ó tún wo pé ìṣẹ́ rẹ̀ pọ̀ àmà bóyá sálámà lọ́jọ́ lẹ́nu ẹ̀ bóyá ọ̀rọ̀ ní ọjọ́ okùn tó dún àwọn tó ma ọbẹ̀ ti kàbọ̀ ní ojú bẹ́ẹ̀ lóbìnrin ó kí wọ ìfáàn ọkọ̀ lójú ẹ̀ẹ́dì kàbọ̀ lójú ẹ̀rí náà wọ́n tẹ́ rí ah, ah. bọ́ọ̀rẹ̀ ọ̀bá mọ́ bàbá nípa ọbẹ̀ tàbí àwọn àjọ́ ذهب الزمان أن يأتي بمثله إن الزمان لمثله لبخيل Bàbá yìí bẹ́ẹ̀ta, ọbẹ̀ta, ọbẹ̀ta ọlọ́mọdé àdáná, wàhálà àtẹ̀sù ojú ipá àjẹ̀lájẹ́, ìlà ń bá ti rí, lábọ́tò wọ́n dúdú sínú àtọ́dù lọ́lọ́mìnrin, ọ̀tọ́ yàrá tí wọ́n rí bọ́bá tó wọ́n ló jùlẹ̀ kò máa nù bẹ́ẹ̀ ni ìtẹ́yà àwọn ah, àníyàwó ọ̀gọ́tẹ̀ bí wọ́n sọ wọn àti ìsìn Bàbá ti lè ké ìdíwọ̀ ọlọ́run àlè yíwọ̀ kankan mọ́. Bàbá lọ́rùn àti àádá zàmánì wà ní. Wọ́n dàbọ̀ ọbọ̀ ń rí ìsìnlájú oore kó ní mọ́kọ̀ wà Báyà kankan lọ sí ìyàwó ẹ̀kọ́ láyé. Wà má bí àgbà ti mí nà. Bàtí tí èsí wọn ọlọ́run tó wá ń rí wọn gbà lọ́dọ̀ ìyàwó, ọ̀fẹ́ yú máa ní, ọ̀lẹ́ máa ní, ọmọ ẹ̀tọ́ ẹni tó ti ń gbà, ìtọ́ ń gbà ní àjà ápùtún tó yìí bá ti kún sí àyà ti kún dùnìyà, wọ́n sàm sáàtù bí i. Bàlíọ́, ọlọ́run ní lónìí, ò ní ìkẹ́kẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́run. Tọ́lá àti ìyàwó ìpàn ẹnu tó ṣe fún ọlọ́yé, ọ̀làbíyọ́ máa gbọ́sùn.

Tẹ́torí pé mo ní kò ríran. Àìríra rẹ̀ tí mi sọ ni pé jọ mo ti bí bàbá ọmọ yìí ò fojú ẹ̀wò wò sí wò. Èròjú ìsinmi lọ́fọ́. Ìyà àmúyá ilẹ̀ ìbáàkì. Ojú ẹ̀ fọ́ sí gbogbo nǹkan bá jẹ́ bàjẹ́ tí ojú ẹ̀ wò. Bẹ́ẹ̀ wà lájókòó ìjà ń béèrè ẹ̀tọ́. Ó béèrè lọ́dọ̀ ọmọ ọmọ tó jáde tó ọ̀rọ̀ akẹ́kẹ́ ìsìnkú wálé. Ìwọ̀n gbogbo owó tó ẹ̀kẹ́ ẹ̀sìn máa pèsè òbúra pẹ́fẹ́ ti burú wáléwá ojókòó ìyàwó jókòó àwọn ọmọ jókòó ẹjọ́ wo pẹ́fẹ́ ti fi tókùnrin àtòbìnrin tí ń gora ẹwà rẹ̀ kàkàkà jẹ́ ọmọdé ṣe bọ̀ ọmọdé ọmọdé ilé ọmọdé gbogbo ọjọ́ sí lẹ́mọ̀ àwọn ọmọ rẹ̀ fi ọba tó kọ́ alẹ́kọ̀ọ́ tá a tẹ̀lé sọ wá láwọn tí ò nílé ọkọ̀ gbọ́ gbé ọláwọn ni wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ni tí ò nílé ọkọ̀ gbé ọkọ̀ ẹ̀kọ́ gbogbo àwọn tí ó ṣe ń wo lóbìnrin ẹ̀kọ́ àjọ mẹ́wàá mẹ́jọ wọn ni ò sí ọkọ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n lọ́kọ̀ Àtọ́bà wọn kù ní ọdún ọgbọ́n. Ẹwọ bí tá wọ́n ọ̀rọ̀ wa sí, ẹwọ bí tá wọ́n gbọ́ wa sí, ẹwọ bí tá wọ́n lè wa sí, apàlùkùnrán wa sí ilẹ̀ akọ̀lù Àwọn ní tí régélé, wí náà mọ̀ làwọn pa, tí wọn náà mọ̀ ní pa, ọmọ kọ̀ jẹ́ kò ẹ̀rù ìgbàlẹ̀ ayé wa rẹ̀ na wọ́n láàrún àwọn wẹ́kọ̀ọ́ kí ara wa agbẹ̀kọ̀ọ́ bàbá yìí ní tí mo fi lójú tí mo lójú ẹ̀ kọ́ òun ni péjọ mo ti bí kò fojú ẹ̀wò fún òun rí àwọn alájókòó yẹn bá tó bẹ́ẹ̀ sápẹ́ ẹ̀ka àfọ́nàwọ́ nu wa fóun náà lọ́mọbìnrin tí o ní ọmọ ti bí tí o fojú ẹ̀ níbi fún yìí kò sí. ó ní lọ́mọ ti bí tí mo ti lé sí ẹ̀jì ni pé kò fẹ́ tí rẹ̀ gbọ́gbọ̀ fún bọ̀ Ẹbí tí mo ní máa ń jókòó kàbì kan náà tí ó sú bẹ̀ tí ó tọ̀ ọbẹ̀, kí ẹ fẹsẹ̀ rìn lọ bí tí ọ̀dá. náà mo mo ti àdàgbà mo tún ronú. ni mo lè fọ́ mi yìí fún tí ó máa jọ́pọ̀ ẹ̀ tí ó lè fún lẹ́tọ̀ọ́ ẹ̀ ìwárí nígbà mọ́ wá bá wọn pàdé tó ń béèrè ẹ̀tọ́ lọ́rùn lára ara rẹ̀ tó fẹ́ fọ́lọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ lára ara rẹ̀ ni mo wá wò pé bí èèyàn bá fún wọn ìyàwó ìtúmọ̀ tó fi mẹ̀tọ́ ọlọ́run ọmẹ̀tọ́ ìyàwó ọmẹ̀tọ́ ìyàwó àbàmọ́ wà ní àzàzà زمان الحقوق لا زمان حقوق àwọn àmọ́ ọ̀sọ́kòtò ọmọ wọ́n wà dípò wọn làwọn náà ẹwọ́n bàbá tí mo sọ yìí náà bí mo mọ̀ ọmọ bàbá eléso bá a bá ká nínú ọlọ́kọ́ kí àwọn àgbà wà lọ́nà ọ̀hún kó lékùn kẹrẹ fún bàbá elétò kan yìí náà ìmọ́mà bọ́ ànífàjá òun lọ darí déńjọ́ kan tí ọmọ tí ìmẹ̀tọ́ ọlọ́nkọ́lọ́ náà lè yóò fi bí mọ tí ó mẹ̀tọ́ òun ní wọ́n ń sọ fáwọn ọmọ ké pẹ̀lú ọmọ kéwù ní o ọmọ àbẹ́ ọmọ bàbá alágbàdé ọlẹ́yìn ọmọ kéwù lọ sí bí ọ̀sẹ̀ kan ẹ má lọ ọjà lọ fún mi ẹjára máa jẹun àwọn ọmọdé oníṣẹ́ aráàbò tó lẹ́rọ ní àpá àwọn olè ìsàráàbò ṣùgbọ́n ẹgbẹ́ tó ọ̀tẹ̀ kálẹ̀ àjẹran wọ́n ní kí ló dé bá àbá wa ó ní ṣe mọ̀ ń bọ̀ yìí mọ̀ ń gbọ́ tí ìyá ká ń pariwo pé wọ́n sí ẹran mọ̀ ń gbọ́ tí ìyá ká ń pariwo wípé wọ́n jí ẹran ọ̀hún ẹ̀rù ń bà mí wọ́n lọ́jà ẹran tí wọ́n gbé ni wọ́n lọ ọ̀tà tí ń lọ ń bẹ̀ pé mi kí n jẹ́ ni mọ́ bàbá pé wọ́n jí ẹran tà wọ́n ti ẹran lọ́mìnà ṣùgbọ́n ibi tí a ti fi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kan omi ara bàbá ẹ̀jẹ̀ ara bàbá alásàjẹ́ ní ọdún òun náà ló kalẹ̀. Ah, ní Bá ń wá ẹ̀tọ́ ara wá kiri, ẹ̀tọ́ ọ̀pọ̀lọ́ mi kákọ́lọ ma Bọ́kọ bá ń béèrè ẹ̀tọ́ lọ́dọ̀ ìyàwó ẹjá wọn náà kọ́ lẹ́tọ̀ rẹ̀. gbogbo àti abáfọ́lọ́ lẹ́kọ̀ọ́ alẹ́kọ̀ọ́ gbogbo sáré a máa ké fẹ́ni tí ọ̀páyọ ọlọ́run ẹ̀kẹ́ ń wí ìdálẹ̀ obìnrin inú ẹ̀sọ́ ọkọ ni ọba fẹ́ jáde ọgbà lọ́dún ẹ̀ èmi ń bọ̀ ọba ti gbà pé lọ lẹ̀ sọ́hùn kò sí kó ti ó ṣe wù ní wọ́n dà bá ti kó wájú ẹ̀ tó dágbére kí ló kọ̀ọ̀sán ní òtù orógbó ẹ̀ẹ́bà lókè kí ni òtù òbí ọ̀pẹ̀ òkè kúta ẹ̀ẹ́bà mẹ́ torí kọ̀ọ̀sáyọ̀ ọlọ́run ọ̀pọ̀ ló ṣe kí ni ọ̀pọ̀ ló payà àdánwò ìmẹ̀tọ́ ọlọ́run kọ́ lọ́ mi ẹ̀ẹ́dìkẹ́lẹ́ obìnrin

ẹnu ọkọ̀ wọ́n ń bẹ̀ kọ́sọ wípé òun ní ètò kan lóun gbogbo ẹgbẹ́ ẹ̀kọ́ ọ̀kọ́ yìí ẹ̀mọ́ ni mo ti bá látara ọ̀jẹ̀jẹ̀ tí mo ti bá àgbẹ̀ ní ìdí ìkẹta tí ọ̀bá yìí bá ìṣẹ̀ òun náà gbọ́dọ̀ orókùn jẹjẹ yìí lónìí tó wà kọ́ nínú sí ìlú ti sí náà òsì sẹ́fún tó lẹ́ àmọ́ tí a yà pé ẹ obìnrin kan ohun yóò bá gbàgbọ́ náà ìbá ìṣẹ́ pé àbá ẹ̀wà ti tẹ́sẹ̀ òun èlé kùn látara ọ̀jẹ̀ bàbá òun náà sì gbọ́dọ̀ bínú torí wà kọ́ nínú òṣìṣẹ́ máa bá ń wẹ́tọ̀ ẹja padà sí ibi ẹ̀tọ́ tọlọ́run kápọ́lọ́ oníkiri kápọ́lẹ́tọ̀ ẹ̀ ọlọ́yìn jẹ́ yóò obìnrin tó bá jáde lẹ́yìn ìgbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ àmàlẹ́kọ̀ọ́ máa fẹ́ pèlè lórí àtàtàgìyà tí è padà délé kọ̀ọ̀tọ́bí lọ́dọ̀ ọ̀bẹ̀rẹ̀ lọ́lọ́lì yóò bí ọlẹ́rẹ̀ pé ìjọ lórí màlẹ́ta yóò tún máa fi rẹ̀ wọn ìyàwó ẹ̀gbẹ́ ilé wọn tí wọ́n gbà yọ̀ǹda tí ó kún kọ́mbọ́ọ̀dù ọ̀pàrọ̀ kọ́mbọ́ọ̀dù rẹ̀ wọ́n pé èyí tí màlẹ́kọ̀ ò sépèlé ayégbò sépèlé lọ́wọ́ kọ́mbọ́ọ̀dù ẹ̀ sí ní bẹ́ẹ̀ mú ẹ̀ wọ́n gbà pé pé òǹgá dá pé òǹgá ní jẹ́ kọ́mọ̀dù wọ́n máa kú tí ò bá burú pọ̀ èkó sí tí wọ́n lè wí sára àti fi wí mo fẹ́ sí ìjọ ni ó gbà débi tẹ́ sí sọ̀kò méjì aláàdì kan wá wo bí ẹ ṣe fẹ́ ìjú bẹ̀ ìṣíyẹ́sì oníwò èsì yìí mo ti tẹ̀lé ayé ẹ̀tọ́rọ kìrìtíkàwò èrìṣẹ́ ọkọ̀lù mo ti tẹ̀lé ayé ẹ̀tọ́rọ èsì tí ló èsì èsì tí ló èsì òun kà tó wọ Ṣorí o máa. Ah, Ọlọ́run ní ayé ẹ̀tẹ̀sù yí owó ẹ̀fì tọrọ. lẹ́yìn sánú. Ajẹ́gbọ̀sá. Èsù ti ń lo kẹ́. fún ọmọ ọmọ lẹ́sìn jẹ́ ọdá ọjà عفى الله عن هذا الزمان عفى الله عن هذا الزمان وآله زمان الركوب زمان الركوب لا زمان الركوب زمان الركوب لا زمان الركوب زمان ẹlẹ́fọ́ ọmọ ẹ̀kọ́ mọ́ là ń lò láyé ìjọ́ òbí ti bẹ̀rẹ̀ nù ọ̀kánú àwọn bàbá ó kà wọn ọmọ ẹ̀jọ́ ọlẹ́yìn ọmọ mi mọ́ fẹ́ wá kan tí mo ṣe fún lórí oṣù láyé sínú nílò tí mo ṣe fún yín bàbá bẹ́ẹ̀ wò bẹ́ẹ̀ lòun fáwọn ọmọ àwọn lẹ́tọ̀ọ́ wa àwọn ọmọ kálukú ń jẹ ẹlòmílẹ̀ pé tí mo lẹ́ẹ̀kì lára níbi pé ẹ̀jẹ̀ bí bá wa bàbá sọ pé tí mo ṣe fún yín lọ́dà